ẹ̀wọ̀n onítàdíwọ́ kankan ó ní wọn ló sọ pé ó fẹ́ gbọ́ orúfin tani ẹ́. ìyá ọjà ní sinimá tuntun tẹ́ ó máa gbádùn lórí Orísun wàhálà àwọn ajagunbalẹ̀ a máa kọ àwọn oníbàárà lóminú ẹnu ọmọ onílẹ̀ dùn ó kọjá bẹ́ẹ̀ ṣé gbogbo ohun tí wọ́n ń sọ ṣé bẹ́ẹ̀ lórí no sikira no sikiru. àyà kó yẹn dẹ́ bọ̀ bí no sikiru. Síkírù. ní àwọn ọmọ onílẹ̀ tí wọ́n ń sọ nígboro ní báyìí o báwo gan-an ṣe ń ṣe é báwo ni wọ́n ṣe ń talẹ̀ tiwọn àwọn tí wọ́n talẹ̀ fún ṣé wọ́n ń gbádùn àwọn ilẹ̀ tí wọ́n tà fún wọn. ibi tẹ́kùn bá pàjàǹjà sí ẹranko tó bá kọjá mẹ́ẹ̀ ó dọ̀bẹ̀. kí làṣírí kọ̀kọ̀ tó ń bẹ láàrin no sikira no sikiru táì bá ti yarí o ó ní dandan àfi tó ń bá gba ilẹ̀ bàbá òun padà. ẹ ta ilé onílẹ̀ kówó wa ẹ wá bá mi sọ pé ẹ tó bá ṣiṣẹ́ ṣáìtì máa ẹ̀ṣẹ̀ kó ibi láti ń ṣe irú ẹ̀. ẹ jẹ́ kí a wo sinimá alárinrin ìyá ọjà ká wo bó ṣe ṣẹlẹ̀ gan-an lórí Orísun. èkùrọ́ kéré lóòótọ́ ṣùgbọ́n kò ṣe nǹkan tó bẹ́ẹ̀ nílà má dánwò